àwọn olùfẹ̀hónúhàn wọn dáná sun báńkì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ògùn nítorí àìrí owó náírà titun ná tí wọn ò sì rí owó náírà titun gbà ó kéré tán ilé ìfowópamọ́ mẹ́ta làwọn ènìyàn ti sọ iná sí ní ìpínlẹ̀ Ògùn lásìkò ìfẹ̀hónúhàn nítorí àìrí owó náírà titun tí ó wà níta báyìí ìlú Sàgám ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ló fìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní ilé ìfowópamọ́ Union Bank First Bank àti Keystone Bank làwọn olùfẹ̀hónúhàn wọn kọlù ó fi kún un wípé àwọn ọlọ́pàá tó lọ ságbègbè náà láti paná rògbòdìyàn ọ̀hún ó ní wọn ò rí ní ọ̀hún pa ó ní a ti wà nílùú Sàgám báyìí iná ń jó níbẹ̀ gidigidi wọ́n ṣàkọlù sílé ìfowópamọ́ Union Bank First Bank àti Keystone a wà níbẹ̀ báyìí o yàtọ̀ sí ìlú Sàgám tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé irúfẹ́ ìwọ́de àìrí owó náírà ti tuná ó ti wáyé káàkiri kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn olúùlú ilẹ̀ Nàìjíríà lásìkò ìṣòro àìrí owó náírà titun gbà bí àwọn kan ṣe ń ṣàkọlù sí báńkì bẹ́ẹ̀ ni àwọn kan ń ṣàkọlù sí ẹ̀rọ atm láti kó owó tó wà nínú rẹ̀ àwọn olùfẹ̀hónúhàn sọ iná sí báńkì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ògùn nítorí àìrí owó náírà titun ná wọn ò sì tún rí owó náírà titun gbà. ẹ ẹ dúró ná ẹ má ti lọ ẹ dákun ẹ bá wa subscribe subscribe kì í já owó ènìyàn bẹ́ẹ̀ ni kì í kó dá tènìyàn lọ kẹ́ ẹ fi máa rí àwọn iṣẹ́ wa tuntun ni ẹ subscribe